asúwárù nàìjíríà àtàlàyé fún wa nígbà tá a ti ka sọ́kẹ́tìlì àtẹ̀kùnì ìlẹ́pàá sùkú yẹra délẹ̀ pátápátá ẹ̀kọ́ ìsúwárù nàìjíríà yìí ìyẹn súrà tó sọ kalẹ̀ láàrin ọdún mẹ́tàlá àkọ́kọ́ ní gbogbo àwọn súrà yìí kí ló fà gbogbo àwọn àyà rẹ̀ àyà kéékèèké yìí wọ́n ní kí ló fà tá àyà súrà nàìjíríà tó tẹ́ bá lọ́wọ́ tó lọ́tò mọ́ ayé bá ẹ mọ̀ rí ayé àbẹ́jì mẹ́ta tó bẹ̀rẹ̀ bá méjì kan. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وانفروا أو أو أو أو سورة مكية والسماء ذات البروج واليوم أو wọ́n nítorí wípé àwọn tọ́lọ̀ ń fẹ́ bá sọ̀rọ̀ ń bá ẹ̀mí wọn ò ní rọ̀ ẹni tọ́ọ̀tù rẹ̀ bá sì rọ̀ bá sọ̀rọ̀ púpọ̀ pépé tó rí nígbà tó wà lọ ẹ̀dá pẹ̀sọ̀ ọ̀tẹ̀ sọ ẹ̀dá pẹ̀sọ̀ torí pé ọkàn rẹ̀ ní wọn. so ọkàn wọn sọ abàtà ẹ̀ kò tí pàmò kò hàn. ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ìyáàmọ̀ pọ̀ nínú ọ̀rọ̀ suwaru nàìjíríà àwọn ọdún mẹ́tàlá àkọ́kọ́ ó wà tó dẹ́rú pé ntí wọ́n kò káàtà ntí wọ́n lè ronú nífẹ̀ẹ́ àti àwọn àti wọ́n dì náà ìwé náà lọ́jọ́ àlàkìyà àti ìgbénìjà àdàbọ̀ Muhammad àti ìgbéwò so Allah subhanahu wa ta'ala ó sọ́nà fẹ́ fún aláwọ̀ evidence tó ní ṣe pẹ̀lú ròrí general thinking ní kó tó máa sọ̀rọ̀ sọ́nà kó máa sọ̀rọ̀ lẹ̀ torí pé tí wọ́n bá lò sí pọ̀ ní. tábà wo sọ́ọ̀tì buruj alburuj tábà ní látara dára ìyẹn ní ibùyọ̀ ibùwọ̀ oòrùn àti kíni àti òṣùpá àwọn kan náírà alburuj wọ́n ní àwọn ìràwọ̀ kan ní jẹ́bẹ̀ àmì lójú àwọn tí wọn àgbàdìkà wọn bẹ́ẹ̀ jọra wọn àríkọ náà àwọn afọ àtúntò ṣe àlùbùrù jùlọ máa ná àlùkálùkùlà àbí àwọn ẹ̀dá kan tó ti kí ni tó tóbi mẹ́tò bẹ́ẹ̀ máa àgbàdìkà àìsè ìtumọ̀ bẹ́ẹ̀ tẹ̀ táyà ń fúnra wọn torí pé ìràwọ̀ fi ń bẹ gbọ́dọ̀ tó dé ìgbàlódé ibi tí wọ́n wọ ọbẹ̀ àti àtòwọ̀n àtòfòfà ìta ìkà kékeré. Allah subhanahu wa ta'ala lẹ́gbẹ̀ẹ́ sọ̀rọ̀ ìṣúra ìtẹ̀lẹ́ ìwà ìrànlọ́wọ́ pẹ̀lú ọba àlá ẹni fáǹsìn Ar-Rahman ọba tí ń tẹ gbogbo ayé Ar-Rahim ọba tí ó san olùgbàgbọ́ òdodo tó gbà wá gẹ́gẹ́ bí ìṣẹ́ àti bàbá àti bó ṣe máa bẹ̀rẹ̀ sóra ẹ̀ sóra ẹ̀ ní twenty two bag ayé ogún àti méjì níbẹ̀ lórí ẹ̀. Allah subhanahu wa ta'ala nínú ìfisí rẹ̀ ní kó búra pẹ̀lú àwọn nǹkan tó dá wà ó wọlé ní ẹ̀sẹ̀ yìí kò lè báyìí òun náà ló ti rẹ́tọ̀ láti búra pẹ̀lú tó bá bẹ́ẹ̀ èmi àti ní àgbọ̀dọ̀ búra káwá ní mo fi tọ́mọ̀ búra àgbọ̀dọ̀. Ànábì sallallahu alaihi wasallam ó ní mọ́ngàrà hàrìfà ẹni tó bá fẹ́ búra kí ló ń káde wàlíyáhìn billahi àwọn ènìyàn sùn àìsàn tó dáa jù ká búra pẹ̀lú kí ni orúkọ ọlọ́run àwọn ènìyàn sùn àgbàdì ìgbàgbẹ́. Òtútù bẹ̀ sí àwọn òun ló dá àwọn nǹkan yẹn òun ló fẹ́ ti búra tó rà àmọ́ bó ṣe tó òun ló mọ̀ bó ṣe tó àwọn olùmọ́ni alákọ̀sàmù ní tó fà táwọn ẹ̀rọ títí fi búra ni pé láti pe láti èsì lórí ọ̀rọ̀ tàbí báyìí sọ pé wọn ò gbọ́n lọ kí ló ṣẹlẹ̀ ìdí mo rí mo fi ọlọ́run búra ẹ sọ̀rọ̀ tá a fẹ́ sọ yóò sọ nípa ọ̀rọ̀ tá a fẹ́ sọ lẹ́yìn rẹ̀ bọ́ọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ òdòdó afẹ́kẹ́ mi ìwé lákàtì Allah subhanahu wa ta'ala bóra pẹ̀lú àwọn ọkọ̀ tó pọ̀ nínú Al-Qur'an nínú tó bóra pẹ̀lú ẹ̀rí kí wà sànà olóhùn ti sọ́nà bóra àsànà ti sọ́nà tó lò dé ojú òní tó sọ́nà lóòótọ́ pápá kan ní ìlú mọ́ra ìgbà wọn pè ní sànà gbogbo tó bá ti wà lókè ẹ̀ ní wọn pè sànà àmọ́ sànà gangan ló pọ̀ gangan yìí. dáhùn rẹ̀ ní kí ni sànà mọ́mọ́ mélòó méjì wàlà àrọ̀ dínà mísìlà ilẹ̀ náà bá rí ilẹ̀ mélòó méjì tọ́ba méjì. Allah subhanahu wa ta'ala èyí sábà yìí tó súnmọ́ wa tó já kọ̀kọ́ tó súnmọ́ wa nù ọba aláàbẹ̀bọ̀ àtẹ̀lú tó dá tó ṣe dá ó ní wà fàlà ìbànìyàn á di ayé ó lọ mọ sábà yìí pẹ̀lú kí di ayé pẹ̀lú agbára wàá iná làmùzẹ̀rù ó ló fẹ́ tójú wọn kájú tó dé àmọ́ tí mi yóò wà sàmẹ ọlọ́run búra pẹ̀lú sọmọ wa dá ìlú ọlọ́pọ̀lọpọ̀ ojú ọ̀nà àti yìí ó bẹ nínú sọmọ yẹn àpáta àwọn àwòkọ hàn síbẹ̀. wọ́n ní kò láti lè dá òun yẹn mọ̀ á rí ìwò yẹn dámọ̀ pẹ̀lú rí yíyọ àti wíwọ̀ oòrùn oòrùn penetrate láti sọmọ kan sí sọmọ kan àwọn méjì ń wọ̀ títí jáde padà yẹn ni wọ́n bẹ́ẹ̀ lè owó jáde tí ó òun bá lọ tó jáde tó yọ tó jáde tó in tó bá tó kiri oṣù àbí kiri oṣù kan tó jẹ́ kí sàmùsíyà ìjọkọ̀ kan ló dùn oṣù kan máa lo ìjọ méjì àti one third kiri twenty days yóò sọ̀rọ̀ ọjọ́ méjì tí wọ́n bá kàkúlẹ́tì àwọn bùrú ìṣẹ̀lẹ̀. Allah subhanahu wa ta'ala wà sàmẹ́rì rẹ́ẹ̀dì. Àlùkò pé ọlọ́run búra pẹ̀lú sọ́nà ọlọ́pọ̀lọpọ̀ ìràwọ̀. Nàá. Allah subhanahu wa ta'ala tó búra wàlúyọ̀ nígbà tí wọ́n á ní fàlà yẹn lè tààrí pẹ̀ òun búra pẹ̀lú ọjọ́ yẹn. Ọjọ́ wo ni ìyẹ́wò mélòó ni òbí ọjọ́ tó ń ti bá wa pàdé o ẹgbẹ́ wo ló bá wa pàdé o ìjọ aláfíà ṣe ìjọ yẹn o ń ṣe kí o bọ̀ àìdá fẹ́ akọ ìmẹ̀lẹ́mẹ̀ṣíta máa ti tó wọ̀ fàìnàlá àbúrò ṣìkà ni ọba aláṣọwọ́ náà wà tààlà ọjọ́ mẹ́rin onídàájọ́ ni ee ìmẹ̀lẹ́ à ìdá àtàfà ìdá òwúrọ̀ ara gbogbo aburú tó máa ń ṣe tó bá lè gbọ́ yẹn yóò tó kí náà. nínú ọjọ́ orúkọ sọ́ńtẹ́jọ́ àkìyàmà oníkìní ìyàwó mi màwùrù ìjọba àpàdé rẹ̀ lójọ́ yẹn ti ní ọmọ ìmọ̀ fáata àtìyàtúndà ìgbà sí ya wà á nà ọmọ àyájọ àfúnáàtì kúrú. ó ní ìmọ̀ fáà dábàjọ́ ọjọ́ àwọn àsìkò yẹn láàrin kò sí kiri kò sí. wàá ọ̀rọ̀ wọ àtúkálọ̀ mọ̀ dáadáa tó bá ti bẹ̀rẹ̀ ìyàmọ̀ àti ọlọ́wọ́ gbèdìde máa ń kùbù ó bẹ́ẹ̀ lọ ti bẹ́ẹ̀ lọ àwọn àwòrán bẹ́ẹ̀ àwa. ìyàwó mi ìjọ àdéhùn pé ìmọ̀ láàyè ọlọ́run àdéhùn rẹ̀ ní ìjọtọ́lọ́ bá sàdéhùn àti tó bá sàdéhùn fún wa tí yàrá ti dá wa ló fẹ́ a ọlọ́run ti wá lẹ́lẹ̀ ọlọ́run nípa alágbó sílẹ̀ láti dájọ́ wàlíọ́ rẹ̀ ọlọ́run ti jọ tó ń bá wa sàdéhùn fóun ti fi wa ó gbé wa dìde ó fi ọwọ́ sáré bẹ́ẹ̀ náà ó fà wọn kan wọ̀ sínú náà tó wà tó bá oníjọ́ rẹ̀ òkúra pẹ̀lú ọjọ́ rẹ̀ náà ẹ̀. wàṣáàyè àwọn olùmọ́ni àṣẹ yóò mọ̀ ṣẹ́ yóò mọ̀ ìjùmọ̀ ọlọ́run ló kúra pẹ̀lú bí ni ìjọ ìjùmọ̀ wà wọ́n ṣòwò ìjọ àràbà àwọn àpapọ̀ láti rí ní alukur'an ó kọjá sí èèyàn lè fi lóga gbogbo alábáwá nìkan tó àwọn sàábà wọn dúró ipá àwọn gbọ́ lárúbáwá wọn mọ padà sọ́dọ̀ àwọn wo ọ̀dọ̀ àwọn sàábà pé bó làbẹ́bí ṣe tuntun ẹ̀jẹ̀ ká jọ lábàbà àwọn olùmọ̀ wọn ní ala, subhanahu wa ta'ala àbúrò rẹ̀ rà àbíbi tí àbí hajj kọjá de ọlọ́kùnrin àti kọ́ọ̀là kọ́ọ̀là rasulu láì wọn wà ní pẹ̀lú pẹ̀lú wà ìlú pẹ̀lú láti rẹ̀ di káyọ̀rọ̀ mi sọ́la àti kí ọjọ́ tí kí lóore tó wọ́n wọ́n máa tún pẹ̀lú ẹ̀yìn màtàkì ọdún ọ̀sọ̀ọ̀sẹ̀ fáwọn aláìní ọdún ọ̀sọ̀ọ̀sẹ̀ fáwọn aláìní. ànábì sọ̀rọ̀ sáwọn tẹ̀síwájú ó ní wọ́n máa tọ́lá àtìṣàǹtò oorun wọn wàlà àgbára bá àlàyáwó ní oorun wọn oorun wọn níjọ́ kan àbọ̀lù mìíràn lọ́wọ́ ìjọba tó tó ìjọ jimá ajẹ́pẹ́jọ́ tó lóore jimá ìjọ jimá wa wà bí ìfá àti wọ́n dàbí jùmọ̀ sẹ́yìn yẹn wákàtí kan wà ń bẹ̀ ẹ̀dá àwọn ojúbọ àwọn èèyàn wọn gbàgbé wà fi fàáàtì àsìkò kan bẹ nígbà jùmọ̀ yẹn láàyò àfikò wa abdul muslim ẹrú olùgbàgbọ́ òdodo olùdókòwò tẹ́lẹ̀ fọlọ́ òní dédédé àsìkò yẹn bíi yẹrí lẹ́tọ̀ ọdún ìlú láìla olùdó òdodo eléyìí máa áàtì áàtì náà yẹ Allah àfíyá ayélujára tí ó wà bẹ ọlọ́run lóore kan níjọ́ yẹn ìlà àtọ́wú ìyá àyàtọ́lọ̀ fún mi bíbélì yẹn wà láyé sẹ́yìn bí àmì ìṣàrò èdè òní wá aburú kan ó wá ìsọlọ́dọ̀ ọlọ́run níjọ́ aburú kan níjọ́ yẹn ìlà àgbàwò àtọ́lọ̀ olùsọ̀tọ̀ ẹ̀jẹ̀ káwọn kí làwọn olùsọ̀tọ̀ nípa táìmù yẹn arápàtàn náà àwọn olùmọ̀tọ́ tó parí pé láàrin tí ìmáàmù máa ń jòkó láàrin kí ni láàrin tó padà débi àwọn kan rárá. torí pé àìsọ tí ìmáàmù máa ń débi mú. ẹ gbọ́ bá mẹ́rin sọ̀rọ̀ ó ní pọ̀nkọ́lá lẹ́ àdínkù ilẹ̀ sọ ìlú gúúsù ẹni bá lè sọ fọ́ọ̀mù àyà rẹ̀ dé dákẹ́ wàlúmọ́ọ̀mù yá tù tí ìmáàmù làgáwò so làgáwò àbò sọ̀rọ̀ tí ò dá wọ́n lè sọ fún ẹ̀gbẹ́ dákẹ́ máa wú báyìí bí ẹ̀bá sálámà sí ọ ọmọ ìlẹ́kìn ọmọ ìwúrẹ́ ń bọ̀ bá kọjá fún ara rẹ̀ ló ti kíni ló dákẹ́. àwọn olùmọ̀ẹ́ni àwọn apákan náà àwọn olùmọ̀ẹ́ni ìgbà wo ni eléyìí tọ́pọ̀ náà àwọn olùmọ̀ wà lórí ẹ̀ òun náà ni bá dàpọ̀ láti là bàdà wọlá tẹlẹ àkórí ìyá omi ìbọn. aláya náà èyí tó wọlé jẹ inú rẹ ẹja mojúbámọ àtìkò yẹn làwọn olùmọ̀ ẹbí fún àwọn ọdún yẹn ṣe rí bó tẹ̀ jẹ́ wípé ẹ̀ mọ́jọ́ ká gbàgbé o nínú tí àyà ẹ̀sàbíṣì fún wa nínú súrọ́tò ìjọba òun ẹni pé kí ni fàyíǹda fúdi ìyá ti sọ̀rọ̀ kílẹ̀ yìí fàyíǹdaṣe wàbìtẹ́fù ìfọ̀tìlẹ̀ ìlà wàbìtẹ́fù wọ́ọ́ ẹ̀sìn ẹ̀wọ̀n máa wí pé tá a bá lọ tá a tí o fẹ́ gan tá a jáde lọ ọlọ́run tún ká máa dé nínú táwọn ìjọba tí o wò. Abẹ́ alẹ́ àti ìjọba fún ìpàdé tuntun wa. Wà á máa ṣe òwúrú dẹ̀ yọ̀ọ́ máa yẹ yọ̀ọ́ máa àwọn fa. àwọn wà láhàbí ibùdó kò zẹ́yìn náà. وقد روي موقوفا على ابي هريره وهو اشبع وعن ابي هريره وابن عباس والحسن بن علي والحسن البصري وسعيد بن مسيب ومجاهد وإكرمة والضهاب والمشهود يوم القيامة أو قلنا مشهود فقير يوم القيامة الآية عن وضعه الله سبحانه وتعالى أدخل قال البغوي أنا تذكر الأكثرون أنا تنقص مما وتعتهم وانتم وصلتم على أن الشاهد يوم الجمعة والشاهد من الصلاة الجمعة ومشهود يوم عرفة لا شك في ذلك odi ẹwà bàjẹ́ wọ̀nyá ó ti tẹ̀lé ìwò lórí ilẹ̀ jù lọ́dọ̀ àtúfọ̀ àbí Allah subhanahu wa ta'ala ọba aláwọ̀ ní búra pẹ̀lú kẹta bí ó jẹ́ fáwọn ọjọ́ ìgbẹ́kẹ̀ ní ojú ọjọ́ tó tóbi yóò bàlẹ̀ àràfà ìjọ àràfà ó jẹ́ jọ́ tó tóbi lọ́dọ̀ ọba Allah subhanahu wa ta'ala ìyàwó mú yorùbá amẹ́bẹ̀rẹ̀ màláìka ìjọ tọ́lọ̀ ó mọ̀ sí àwọn èèyàn tèèyàn rẹ̀ síwájú ọ̀nà màláìka níjọ tọ́lọ̀ ó bọ́kù lọ́rùn ẹ̀rú nínú náà tí ó tọ́jọ́ rẹ̀ kò síbẹ̀ lórí ojú àràpá ẹ̀jọ̀ bá dàbí bọ̀dù ó ní fún fọ́ọ̀mù ẹ̀yà ọmọ àràpá sọ́lọ̀ lọ́wọ́ àwọn ọ̀sán ẹni bá gbá wọ ẹ̀jọ̀ àràpá ó yá nígbà kí ni kàá ti náà nígbà pé wọ́n ó kórìí àtànàtì nàdíyà ọdún tó lọ wàlúkì ni wàláyé kọ àtọ́dún tó gbẹdẹ ọdún tó bọ̀ ayọ́kọ́ yóò kásìtò ìsànàtẹ̀ yìí àwọn ẹgbẹ́ àlàbà máa sọ́nà ọba àlá àwọn kò tó kọ gbogbo òkúra yẹn òun ní ìtàkọ́lọ́ fẹ́ pa fún ẹ ìfẹ́ bá ní bùtìlà ọlọ́run ní mo ti fẹ́ dilé mo ti bínú mo ti parẹ́ àwọn owó tó àbáàbò ìtọ̀kùnrin rẹ̀ àwọn ìjọ oníkótó àwọn ìjọ kan àbáàbò ìtọ̀kùnrin àwọn ìyẹn ti wáyé káàmẹ́bí òdòdó làwọn ìjọ yẹn ìkẹ́ àtọ̀lọ́lọ́ fún bàbá náà kí ni wọ́n tún ṣe àná nígbà tí wọ́n gbẹ́ mọ́tò tán wọ́n tún dáná sínú kòtò yẹn wàkú wọ́n tún kọ iná yẹn wọ́n fáyà náà yẹn kó fi iná jù dáadáa náà. ìjò hàn nígbà tó jẹ́ ilé ọ̀sẹ̀ tí sáájú ni wọ́n àwọn àbúrò kò dùn nìyẹn àlẹ́ yìí hàn létí iná yẹn òórùn wọ́n jòkó sí báyìí pé àmì dé mẹ́rin yòókù wọ́n wá mójú tó. Nàá wà ó. Wà ó àwọn àfahàn òdòdó nìyí àlámà yàtọ̀ àlùmọ̀ náà lórí tí wọ́n ṣe báwo wo bèèmù bèèmù báwo olùgbàgbọ́ òdòdó níjọ́ yẹn. Allah subhanahu wa ta'ala mò ń wíṣínẹ́sì rẹ̀ bùkàn jù wọ́n lẹ̀. torí àsìkò àwọn owó náà àbẹ̀lẹ̀ kò dúró títẹ̀ ló fà á tí wọ́n ti gbẹ́ kòtò kí ló fà á tí wọ́n ti sọ gírí ká kí ló fà á tí wọ́n ti dáná sínú rẹ̀ tí wọ́n fi náà yẹ sábẹ́ ti sun ẹran ni àwọn èèyàn ni wọ́n bẹ́ẹ̀ ti sun abẹ́ aláṣọ àwọn ọ̀tá tó sàbẹ̀lú kò fún wa àwọn èèyàn ti ń ṣe ìbàjẹ́ púpọ̀ lórí rẹ̀ tọ́balá ìnà ọ̀gbádà ìlànà ìrìnà ìsọ̀rọ̀ ọlọ́ọ̀bá mi ó jọba tí máa bígbà tí èèyàn kàn ó jòkó láyé kan ń bẹ láyé kan kó wá wà wọ́n yẹn kó wá wò wọ́n pé ẹ̀ máa lọ. ẹ wo owó ìfún ṣe ní káyà náà ẹ nà ọ bá wà ó àlàáfíà pàlú náà ṣe ló fi ṣe. kódà tá a bá wò bí àbábẹ́ gbára ta ìlú rẹ̀ ọlọ́run ti wà láyé. <laughs> wọ́n láyé wà ara táàbì mọ̀ kó wà ní pé àwọn ọ̀sẹ̀ náà ti ṣe bẹ́ẹ̀ wọ́n rò fáwọn ọmọdé ní ọ̀dọ́mọdé àwọn owó ní àbúlà òwò àbúlà kàmájà àti kristofi òwìlà nínú kàtà ìgbàgbà tó ṣe kí ni tó kù díẹ̀ tàbí tọ̀ láti fi kọ́lọ̀ òun àlọ́wọ́ láti tọ̀ mọ́ra ìlú jẹ́ wọ́n lọ́ba kan bẹ láti lò yẹn ọba yìí ó jẹ́ ẹni tí adágbègbè àìsí wa dàgbà adájọ́ wọn sọ fún wa pé ẹ̀rí fóònù dàgbà ọba ẹ̀mú ọmọ kan wa tí ó sì kiri kó náà wàá kọ ìbéèrè kó kọ́ sẹ́yìn káwọn tó lọ ọba wa fọlọ́ ọmọ kan láti lọ kọ́ sẹ́yìn lọ́dọ̀ ẹ̀. ọmọ yẹn bẹ́ẹ̀ tó bá ilé ọba tó kúrò nílé tí ń lọ yẹn lọ́nà ilé ọ̀kan nínú àwọn àpá nínú àwọn tí wọ́n jẹ́ òun náà àbá kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà yẹn tó nà ṣe wá sí àwòrán àwọn aráyé sá tí wọ́n jẹ́ àwọn aráyé sá ní tó báyìí ọmọ yẹn máa ń ya ọmọ yẹn yàgbẹ́ ó kà sí sẹ́kọ̀ọ́ kà yàgbẹ́ bàbá yẹn bá ti wá bá ti wá padà dọ́dọ̀ yẹn wà wòlíà òun pẹ́ kí ló tó ti pẹ́ yóò ní àwọn ará wọ́n kí ni wọ́n dá àfáàpáàdì eh, àfáàpáàdì ni tó ṣẹlẹ̀ ní pé àwọn ará ilé náà ó ti mọ̀ fún bàbá adájọ́ lórí kí ni òṣìṣẹ́ nígbà ó pẹ́ débẹ̀ tó bá ti sọ́dọ̀ bàbá sọ pé ó ṣe kí ni ó pẹ́ nílé tó bá ti ọ̀dọ̀ ọ̀dọ̀ bàbá wà fún pẹ́ bá ọmọ ìyẹn náà wá

níjọ́ yẹn lọ́mọ wa sọ pé lónìí ni màá mọ̀ sí àfa àpáàdé mọ̀sọ́rọ̀ yìí olólọ́lá ni àdídìmí àbí àbálùfà wọn ní bó ṣe mú òkú rẹ̀ ìwà ni tó bá pé àfa adágbègbè ìbá mi kí wà ẹ bàbá wo ni òkú lọ bá tà fún àpáàdé lójú bá lórí òdodo kí bàbá wo ni ìdè pa báwọn ìdè kọjá sẹ́wọ̀n pé ìròyìn bá dé ní ìdè ipe a ah, ọmọ kẹpa lọ́kàn lọ́nà ìlú ní kankan ìgbà yẹn làbáyé wa kan ọba ìgbà tí ó délé ọba náà olùkọ́ ìní kan ó bá tọ́ láti dì náà ó bá pẹ́ ọ̀kan nínú àwọn abẹ̀wò ọba tó jẹ́ àwọn ọba gbọ́lá rẹ̀ ojú bá ń bọ̀ kó bá wá fáfi mọ́ tó pẹ́ ló bá lọ bọ́ mọ́ ẹ lọ́mọ ẹ bá fi kí ló bá tàdúrà pẹ̀lú tó kọ́ lọ́dọ̀ àfáàfáà nìgbòdì ẹ̀sẹ̀ balẹ̀ ayọ̀ bá padà wá fáfi àbá àpáàdé wa má ju èlé o tó ti yé wàá ju èlé wa dà ọmọ kọ́ bá yẹ ló bá ní àbá ọba wọn sọ fún àbá ẹni tí wọn là lójú pé ta ló lajú rẹ ọtí lọ rí bàbá olóòtà ọlọ́run mi ló fi kí mi ló là lójú ọlọ́run rẹ kò sí ọlọ́run mi yàtọ̀ fún mi lórí ọlọ́run tó bẹ́ẹ̀ ló kí mi ló sì dá mi. lẹ́nu bí wọ́n ti bẹ̀rẹ̀ sí máa fẹ́ fitimáìsì rẹ̀ nù ó padà wá júwe ọmọ yẹn wọ́n padà pẹ́ ọmọ yẹn bàtú wá júwe ọmọ yẹn ọba náà wá pè sáà fi pé bọ́ ọlọ́run mi tó yàtọ̀ sí àbá àdáyé ọlọ́run mi tó dá òun ló dẹ̀ ilé ẹ̀ka máa ti ló ti dá àdáyé bá kò sẹ́lẹ̀ mi bá tó tó tó tó tó tó tó tó tó tó Allah la ma'buda bi haqqin illa Allah kò sẹ́ni tó lọ́kùn tẹ́lẹ̀ tó sì jọ́sìn lódodo àyàfi Allah káwọ́tà máa fọ̀rọ̀ púpọ̀ torí ọba bá lọ́ọ́ ta wàhálà lọ́mọ ẹ̀fẹ́ dálẹ̀ ẹ̀ yóò dà lórí mọ́lú mi nítòsílẹ̀ ní pé ẹ̀yà mẹ́wàá ẹ̀ lọ́mọ ẹ̀jẹ̀ ọmọ yìí ẹ̀ lọ́ pa because ọ̀rọ̀ rẹ̀ yìí tó bá lè gbalẹ̀ àwọn èèyàn ní ṣe olùpamọ́ òsì níbẹ̀. tò wọ́n wá gbìyànjú ó ní tó ṣẹlẹ̀ ní pé ká mú lọ sórí òkè yìí wọn bá gbọ́n lórí òkè kan tó ti bọ́ọ̀lù látòkè kan kọ́kọ́ tó gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ pé sọ padà tó padà tí o bá ti gbà kọ́lọ́ táwọn ṣe ẹ̀sìn bọ́ nígbà tí wọ́n dorí òkè wọn bí pé bọ̀ èwo lọ fẹ́ ṣe sọ́ọ̀sì tọba ní àbẹ̀wà lórí ọlọ́run tó sùn olóòwò ti tọba ọlọ́run tó sùn nìkan ni wọ́n múra láti torí ẹ̀sìn lé ní òkè fẹ́ ti ti bọ́lẹ̀ wọn ní gbọ́dọ̀ sọ mẹ́kọ̀ọ́ pé aláwọ̀ nàìjíríà yìí nà ọlọ́run bá mi tó mi tó wọn àwọn tó bẹ tí ẹ ti gbogbo ọ̀nà padà jábọ̀ ọmọ ẹ̀ rìn wáyé àwọn tí wọ́n mú ọlọ́fà ọlọ́lọ́ ọ̀hún ti kíni kò ti ká pa ọba ara nípa àtúntò ti tó kú tó bá tó rí ilẹ̀ tó wà lójú ọmọ ẹ̀ ti ti ti ẹ mú borí omi tó bá ti bá àárín agbami ẹ̀jù sínú odò tó bá padà tí ọba ti padà ẹ̀jù wọ́n dó lórí odò tó ti ọmọ ẹ̀ tó wálé àwọn tó kọ́ ọlọ́kọ́ ọlọ́kọ́ ti torí pẹ̀lú wà lóore bàbá yẹn wọ́n dara nílà ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nípa. mọ́mí ọdún lò ṣáà ọ̀nà ó wá ní àmọ́ tó bá jẹ́ pé ń tẹ́ ìgbè láti fi mẹ́rin ẹ̀yìn ní wàhálà rárá tó kẹ́yọ̀ kan fún lẹ́yìn ìṣẹ̀lẹ̀ bá bẹ́ẹ̀ rún pa. tó tó ṣẹlẹ̀ ní pé ẹ di ohun méjì tó ti ẹ wá mú ọ̀kan nínú ọ̀run ọ̀fà áwò ẹ wá lè kí ni ẹ wá yọ nínú ọ̀run ọ̀fà tó àmọ́ kẹ́tọ́ ṣe bẹ́ẹ̀ ẹ̀ pé gbogbo òdújọ́ lójú gbogbo òtún láti ṣe kí ni lẹ́tí ṣe tó ṣe tẹ́ẹ̀bá lẹ́tí ẹ̀ lọ́rọ̀ pa tẹ́ẹ̀bá tó wáyé ọwọ́ ọkọ̀ yẹn ẹ wà ní bísí rọ́bì àgàlùkùnà pẹ̀lú orúkọ ọlọ́run kí ni ọlọ́run ọmọ ẹ̀ tẹ́ẹ̀bá ti rí gbogbo ìyẹn ọba dẹ̀ ti bẹ́ẹ̀ ó bẹ̀ tó gbogbo ìyẹn lọ ó ti náà bá yọ ọba kan nínú akọ rẹ̀ àwọn ni pẹ̀lú orúkọ ọlọ́run tí ọmọ ẹ̀ kí ni tó ń sìn wọ́n ta ọba gbogbo olùgbàgbà ìsìlámù ìkọ́ àfúnṣe bá gbọ́dọ̀ kí ni òṣìṣẹ́ tó ṣẹlẹ̀ tí wàá lọ sí wípé àtúntìlà àfáàbò òṣìṣẹ́ ọba ẹgbẹ́ kí ni ẹgbà fọlọ́ ẹ lọ gbẹ́kọ̀tọ̀ ẹgbà náà sí wọn ju gbogbo wọn sí lóṣooṣù rẹ gbogbo ẹgbẹ́ bá ti lọ gbà fọlọ́ òun ló bí kúntìlà àfáàbò òṣìṣẹ́ àtúntìlà àfáàbò òṣìṣẹ́ إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين أنا في الجيش بتاع الإنسان àwọn tí wọ́n ti ẹgbẹ́ sí káyà wá nínú ìgbà wọn ti dá. ẹ wá máa gbọ́ sálà láti dúró ní wà mẹ́ta pọ̀ nínú ìlà ìlà ìlà ìlà wọ́n bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ ọmọ òun ni Allah subhanahu wa ta'ala ni wọ́n ò ìyà kankan jẹ wọ́n àwọn yẹn torí kí ni ńlá ìyá wọn ẹ̀ṣẹ̀ wọn àyùnínú bìlá ọjà báwọn yẹn nígbàgbọ́ sọ́lọ́ alazi ọba alágbára alhami ọba tí gbogbo yẹn máa ń jọ́sìn fún tó túmọ̀ sí pé gbogbo wàhálà táwọn tó èdè Nàìjíríà lónìí kì í ṣe pé ìkàtà wọn wà máa ń lọ́kọ̀ọ́ wọn ò pété gbogbo tẹ́lẹ̀ tó tẹ̀lé káyàmọ́ ẹ̀ ìlà àyùmínú torí pé káyàmọ́ ìtàn predominantly muslim predominantly muslim kètèrí ibẹ̀ bóyá bẹ́ẹ̀ tó tún ibẹ̀ wàhálà tó fẹ́ dálẹ̀ lórílẹ̀-èdè yìí náà ẹ̀ ń gbé báwọn yẹn bá wọlé mu wọ́n ní kí ni wọ́n ní Christian genocide àbí àbúkọ̀ọ́ oya tí wọn bá wà láyé rẹ lẹ wà máa ná pọ̀ fún mímí ń ìlà àyè òmìnira ìlà pé kírísítẹ̀ mélòó ló bá káyà máa lẹ kírísítẹ̀ mélòó gbogbo tẹlẹtẹlẹ tó tẹlẹ pátápátá ìkàkùlé jẹ àtẹ èèyàn kan ò sí lè rí láti tí ò bá lọ́wọ́ nínú tí ò bá lẹ́kìn ní ó kọjá a. Ah, Bọ́ọ̀lù yóò ti parọ́ fún ìsìlámù bí ìgbésí ẹ̀ ẹ̀rọ wa fẹ̀sẹ̀ lọ wọn wọn ò wá gba ẹ̀sìn wọn. ìjọ wo ni ìsìlámù bẹ̀rẹ̀ yìí. ànábì sọlá sọlá kò rán àwọn sàhábà lọ́lú kan rí pé bẹ́ẹ̀ bá ti fi ìsìlámù lọ́wọ́ tó o bá ti gba ẹsẹ̀ kiri ẹ̀fà wọn wọn ẹ̀ lé rí ká nínú tẹ̀ ẹ̀ lé rí ká mímba ìlú wọn làbí ìfọ̀rí nínú tó súnmọ́ àdúgbò jù. bẹ́ẹ̀ni sọ́mọ́ bẹ́ẹ̀ pamukí wọ́n pamukí rẹ̀ ẹ̀ wọn ni wọ́n á fi ẹ̀jọ̀ á tó àwọn sáyẹ́ǹsì bẹ́ẹ̀ bí arákùnrin kan bó jẹ wá sábà péyàn lọ́jọ́ ó yẹ kó jọmọ ọ̀dọ̀ ó tó wá ló pera rẹ̀ lọ́mọ káyà mọ́ ó ní àwọn wàdíyà ní o àwọn bàlàdíyà ní o ẹ dákẹ́ ẹgbọ́ ẹgbọ́rọ̀ ẹ̀yin gbọ́dọ̀ bá lè sọ náà bẹ́ẹ̀ bí pa fáwọn yẹn ṣe súnmọ̀ náà gbọ́dọ̀ mọ́ ọ. ṣe ẹ fi pé ọ̀tẹ́ ti ń bẹ́nu àwọn èèyàn tẹ́ rò pé mùsùlùmí wọn jẹ́ mùsùlùmí. tó tọ́ bá ní ní kídù tọba tí ìsèké ba ìbínú kan mọ pàrọ mọ ọba dẹta mọ pàrọ mọ tí òye kò pàrọ mọ ẹjọ ìlànà sọnà dáná fún yẹn nítorí pé kò gba súnà yóò ẹ pàrọ wọn tún lọ ọ̀rọ̀ tí ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ sọ ẹ̀kọ́ tí máa pa ni ẹ̀yin náà so ma have a very simple illustration ọ̀rọ̀ tó ti kí ni tó clear tòkun rọ̀ wá dáadáa èyí tá a bá fẹ́ ṣe ẹ̀jẹ̀ ká nípa àmójútó ẹnì jẹ́ ọ̀rọ̀ òfin òye wà dáadáa àfa kò yẹ kẹ́ni máa sọ orú ọ̀rọ̀ yìí níjọ́ tí wọ́n ti mú kidnapper tí wọ́n ti mú bandit tí wọ́n ti mú idol ǹjẹ́ ẹ gbọ́ alùsùnà nù wọn ẹ gbọ́ sàlàfíà nù wọn báwọn kan bá dé sàlàfíà ẹ gbọ́ lẹ́nu ó sì lè jẹ́ pé yàn yọ wà lórí mẹ́díà pé àwọn ni ó àwọn lápá ni ó abẹ́ aláàkójọ má jẹ́ kí a fún kí òjì òrí rẹ̀ àdàlà àkójọ tó bá wà fẹ́ tó bá wà wọn bí ẹni kó sì dáàbò rẹ̀ sí alábàápọ̀ sọ̀rọ̀ hàn kàlà mọ̀ hàn أشهد أن لا إله إلا أنت أتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين